إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إن موضوع خطبتنا اليوم يبين أرضية العشر الأخير من شهر رمضان عباد الله إنه قد كان معلوما لدينا أننا في العشر الأخير من شهر رمضان فلذلك مما يليق بنا أن نبين ما يتعلق بهذه أو بهذا أو بهذه الأيام المباركة فالعشر الأخير عباد الله أيام مباركة أيام فضلها الله سبحانه وتعالى على سائر الأيام لأن الله سبحانه وتعالى جعل فيها ليلة أفضل من ألف شهر ولذلك اختلف المفسرون في تفسير قوله تعالى في سورة الفجر بعد أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليالي أقسم الله سبحانه وتعالى في هذه السورة بالفجر الذي هو المصباح ثم أقسم سبحانه وتعالى بليال عشر فاختلف المفسرون في مفهوم الأيام العشر التي أقسم الله سبحانه وتعالى بها في هذه الصورة المباركة فقال طائفة من المفسرين بأن هذه الأيام التي أقسم الله سبحانه وتعالى بها الأشهر الأخير في شهر رمضان وقد علمت يقينا بأن الله سبحانه وتعالى لم يكن يقسم بشيء إلا وكان هذا الشيء أفضل عند الله سبحانه وتعالى ولذلك أقسم الله سبحانه وتعالى بهذه الأيام المباركة كما قال بعض المفسرين ومنهم من قال ومنهم من ذهب ومن رأى بأن هذه الأيام هي أيام ذي الحجة الأشهر آه، آه، الأشهر الأشهر الأوائل من شهر ذي الحجة وعلى كل حال فإن بعض المفسرين كما كنت سابقا قالوا بأن الأيام التي أقسم الله سبحانه وتعالى بها في هذه السورة أيام آه، آه، العشر الأخير العشر الأخير من شهر آه، رمضان الذي كنا فيها ومما يبين فضل هذه الأيام ما أخرجه البخاري ومسلم في صحيحهما من حديث عائشة رضي الله عنها أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل إذا دخل العشر يعني العشر الأخير في شهر رمضان شد مئذاره وأحيا ليلة وأيقظ أهله أردت نظورا ọba tí nínú ọlá àti nínú àánú ẹ̀ àti nínú rẹ̀ kó sẹ́ ẹni kọ̀ọ̀kan wá kù lórí ilé ayé títí di àsìkò tí a wà yìí eléyìí ṣe ìkan inú àwọn àsìkò àwọn ọjọ́ tó ní ọlá lọ́nà ọlọ́run bá ọlá èyí tí a wà nínú èyí eléyìí tó ṣe dédé ọgọ́rùn ọdún mẹ́rìnlá àti ogójì méjì lẹ́yìn ìjọba tàbí sallallahu alaihi wasallam láti ìlú Mákà sí ìlú Madina àdúgbẹ́kùn ọlọ́ọ̀pá lórí orí yìí àmì lẹ́yìn láyé lórí àtàtàrà ọgbẹ́ yìí àti tẹ́lọ ọba àríjọlá àwọn orí tí ọlọ́ọba àríjọlá ti ṣe mú ẹnìkọ̀ọ̀kan wá tí a mọ̀ lórí àtẹ́lé ìtọ́lọ ọba àríjọlá ṣe wá lórí táà mọ̀ lórí kọlọ̀ọba àríjọlá kí ọmọdé kí orí náà pọ̀pọ̀ mọ́ ọlọ́wọ́ láíláí àbí ọpẹ́ yìí di àwọn orí tó wà lọ́wọ́ abẹ́lẹ̀ bákan náà ìlú fi ọpẹ́ yìí béèrè àlékún orí lọ́dọ̀ ọlọ́ọba ìnáwó jẹ́ wá lókèrè dájúdájú ọlọ́ọba ọba tí ma ń tọrẹ ní ọba ọlọ́pọ̀lọpọ̀ rẹ lọ́wọ́ba atọ́ba lẹ́kìkì ọlọ́wọ́ba àti ìrìnàjẹ́jẹ́ tọ́ lọ́wọ́ba fún aṣíwájú ẹ̀dá ànábì sallallahu alaihi wasallam àti àwọn sàhábà àti àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àti gbogbo ẹnikẹ́ni tó bá ń fìlà dára tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kọlọ́bà kọmọ yóò nìkọ̀kọ̀wà lẹ́lẹ́lẹ́ nínú wa títí dẹjọ́ gbẹ̀rẹ̀ Ibadallah eléyìí tí khutba wa tòní tí ó máa ṣàlàyé fún wa tí khutba wa tòní tí ó máa ṣàmálẹ̀ sí òun náà ni pàtàkì mẹ́wàá gbẹ̀yìn ọmọkọ̀ eléyìí tí a wà nínú ẹ̀rí Ibadallah nínú àwọn ọjọ́ ayé tí ọlọ́wọ́ bá rí kílá sẹ̀dá eléyìí nínú àwọn eléyìí tó ní àlùbáríkà jù nínú àwọn ọjọ́ ayé wọ̀nyí nínú àwọn eléyìí tó ní ọlá jù lọ́dún àwọn ọjọ́ ayé tọ́lọ́wọ́ bá rí kílá òun àwọn mẹ́wàá eléyìí tí a mọ̀ sí Laylatul Qadr orúwá bí orúwá lápẹẹlẹ́ eléyìí tó gbogbo ẹni jẹ́ tí ọlọ́run bá rí gẹ́lẹ́bá fi ṣe kò ń gẹ́ orí ọkùnrin fi ṣe kò ń gẹ́ orú náà ọlọ́run bá rí gẹ́lẹ́bá fi ṣe kò ń gẹ́ orí tó pọ̀ lórí abẹ́lọ́run bá rí jọlá kọlọ̀run bá rí gẹ́lá kí ọmọ hànà fífi nínú alámẹ̀rí nínú àwọn onínúurú náà abẹ́lọ́wọ́ bá ayẹ́jẹ́ láti ọlọ́run tí ó mọ́sálẹ̀ fi lé wa lọ́wọ́ àwọn eléyìí tí abáwọ́wọ́ra jẹ síwájú ọlọ́run bá gbogbo jìnà síwá nínú àwọn onínúurú náà abẹ́lọ́wọ́ bá ayẹ́jẹ́ lápọ́lọ́ mọ́sà gbé jìnà síwá ọlọ́lá ilaha illallah nínú àwọn ẹ̀rí eré tó fi yé wa ó ní ọlá púpọ̀ níwájú ọlọ́run wa àwọn ọjọ́ ní àlùbáríkà púpọ̀ òun náà ni ẹ̀rí tó wá nínú sọ́ọ̀tọ̀ ìfájì tí ọlọ́run bá lẹ́jọ́ láti ń múra pẹ̀lú alifájì ọlọ́run bá lẹ́jọ́ múra pẹ̀lú àsìkò alifájì àsìkò àsìkò tí tó bá ń bẹ̀rẹ̀ sí má ọlọ́ọ̀bà ní gbẹ́gbọ́nà pẹ̀lú àsìkò yìí láti lè fún wá lára láti pọ̀ wá sákíyèsí bí àsìkò yìí bó sì tóbi tó bó sì lọ́la lọ́dọ̀ ọlọ́ọ̀bà tó tọ́lọ́ọ̀bà ní gbẹ́láwẹ̀ ní búra pẹ̀lú kankan àtúkọ́jẹ́ pé nǹkan yẹn tóbi níwájú ọlọ́ọ̀bà ni lẹ́yìn tọ́lọ́ọ̀bà ní gbẹ́lá búra pẹ̀lú àsìkò ìfọ́jú ọlọ́ọ̀bà ní gbẹ́lá tó bá tẹ̀síwájú ọlọ́ni bákẹ́ náà wọ́n lọ́wọ́ búra pẹ̀lú àwọn òru mẹ́wàá kan ọlọ́ọ̀bá rí gẹ́lábúra pẹ̀lú àwọn òru náà ìrádàmọ̀ àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ṣe ìyapa nípa àgbọ́yé òru mẹ́wàá yìí àrínà wọn tafsiru tẹ́ni òru mẹ́wàá tí ọlọ́ọ̀bá rí gẹ́lá tí ó nínú sóòrí òun ilé ìtawà bẹ́ẹ̀ a sì nínú àwọn olùwẹ̀ nípa tẹ̀sí ìrọ̀ tí wọ́n ní àwọn olú mẹ́wàá ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní nítorí pé nínú ẹ̀ ní ọjọ́ ayárọ́fà wà nínú àwọn olùmọ̀ tí wọ́n ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ mọ̀ṣárọ̀mù látara bí àwọn àsìkò wọ̀nyí kọ́ ṣe ní ọlá tó nínú àwọn oṣù tí ọlọ́run bá lè mẹ́ládá náà nínú eléyìí tí ò sí iyèméjì mẹ́ òun ni wípé òru mẹ́wàá Ramadan yìí ó wà nínú nǹkan tí àwọn olùmọ̀ nípa tafsiru sọ wípé ó ṣe é ṣe kọjẹ́kùn ọlọ́run bá lè nínú áyà tí ọlọ́run bá lè tó bá jẹ́ bóhun náà na ìbádàlọ́ elébáyọ́ ma túnmọ̀ sí wípé ọlọ́rọ̀lá àríjẹlá pàtàkì orí púpọ̀ ọlọ́rọ̀lá àríjẹlá bàbára àwọn ọjọ́ mẹ́fẹ́ wá pẹ̀yẹ ọ̀rọ̀ bọ́ọ̀lì lọ́pàá na tó sọ fún wa nípa bí àwọn ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yẹ Ramadan yìí bó ṣe lọ́lá tó òun náà ni hadithu tí a bá wa Bukhari àti Muslim tó gbé jáde ló sọ ikú àwọn méjèèjì látọ̀rọ̀ yàwó Aisha ó fi ọmọ ẹ̀ka yàwó Aisha sọ pé Ànábì sallallahu alaihi wasallam ọjọ́ ní tọ́jọ́ sí pé tí mẹ́wàá ìgbẹ̀yẹ Ramadan bá ti wọlé shadda min zara Ànábì eléyìí báyìí kìnáyà ni wọ́n máa ń pè é lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa wọ́n pè ní kìnáyà akọlóìdè akọlóìdè ní ìtí wọ́n àwọn olùmọ̀ ní tí wọ́n gbà pẹ̀lú pàdé ya máa jẹ́ okùn ṣòkòrò rẹ̀ tí ó lè àríwá olùmọ̀tẹ́ ní ìtumọ̀ rẹ̀ ní pé ànẹ́bí òkun súnmú bẹ̀rẹ̀ mọ́ ànẹ́bí máa ń ti mẹ́wàá gbẹ̀yìn kalẹ̀ fún ìbáadà nìkan anábí ọwà tẹ́ òkúsòkòtò rẹ̀ tí ó lè látara rí pé ọ̀fẹ́ ṣubúbìnrin mọ́ láwọn mẹ́wàá gbẹ̀yìn ọ̀fẹ́ tàbí sí ọlọ́run bá lọ́rùn ìbẹ́ náà olùgbàtẹ́lì túnmà rẹ̀ lè tẹ́ni ìtumà kàlòdé ní fúnẹ́ni ó ń bẹ́ẹ̀ náà olùgbàtẹ́lì ìtumà rẹ̀ ní pé ànẹ́bí a máa múra gan tí ó lè wọ́n ni tí wọ́n gbà lérò pẹ̀lú ṣẹ́tẹ̀mì ìdọ́rọ̀ tí ó bá náà wá pé à ọlọ́sọ́ òkùsòkùsò rẹ̀ tí ó lè dáadáa ní o sẹ̀míkàtà gbà lérò wípé ó ń múra dáadáa ó múra tí ó lè so wọ́n ní àkàlù èdè ní tó tó túnmọ̀ sí wípé ànẹ́bí a máa múra gẹ́ júta tẹ̀yìnwá lọ sí mẹ́wàá bẹ̀yìn bá ṣe fi tó bá ti wọlé àtẹ̀kẹ́ ní àtẹ̀kẹ́ jù nínú túnmọ̀ sí àwọn olùmọ̀ tí ó rọrùn sí méjèèjì tó túnmọ̀ sí náà ni pé ànẹ́bí a máa fèsì ìbáyà sọ́wáyé àbẹ́bí a máa múra kẹ́ nítorí pé ẹni tó dí okùn sòkòtò rẹ̀ kó bá súnmọ́bìnrin kò sí nǹkan tó tóbi dé nítorí pé ó lè jí gbogbo àsìkò nílẹ̀ fún ìjọsìn fọ́lọ́ ọ̀bá nìkan lọ àtìkéjì àtìkéjì àtìkéjì ìtumọ̀ kan náà ni ó jáde nínú ẹ̀ àgbóyé kan náà lápá lọ́mẹ́ òun náà nípa lẹ́ni sọ̀rọ̀ lọ́sọ́nà a máa múra jẹ́ títàtẹ̀lẹ́wà lọ nínú mẹ́wàá gbẹ̀yìn anábi sallallahu alaihi wasallam yẹwà aisha wá ní kúrò wípé ahìyà lẹ́ìlà anábi a máa jí anábi a máa jí àwọn òru gbogbo òru mẹ́wàá gẹ̀yìn lànàbí a máa fi jí dìde tí ó máa jọ́sẹ̀ fọ́lọ́wà wà áìkọ̀tọ̀ ahìyà anábi a àsìkò táwà yìí àsìkò tí yẹmọ ń tàtọ́ sọ́lọ́ ọ̀bà lọ́rùn ilé yà tàsìkò oorun láwà yìí ó kálukú yẹ tí ilé ẹmà bẹ lọ́wọ́ bá ẹmà pọ̀ ní ìbádà lásìkò yìí mẹ́ẹ̀bà ti padà máa sí ní nígbà táwà ìbá lọ́tọ́ àǹfààní mẹ́fún yìí ilé ìbáyìí ó jẹ́ pé wà nípa bí àtẹ́kì sọ́lọ́lọ́ sọ́lọ́ ó sì pàtàkì mẹ́wàá ìgbẹ̀yẹ ọmọ bọ́ọ̀lì ó sì pàtàkì eléyìí báyìí náà lábí pé ẹnìkọ̀ọ̀kan wa náà a gbìyànjú kápọ̀ nínú àwọn mẹ́wàá ìgbẹ̀yìn ni kí a pàpítí mẹ́lẹ̀ ká di ẹ̀mí ara wa lámọ́rẹ̀ ká jẹ ẹ̀mí ara wa lógún kò rọrùn láti dá ọrún mọ́jú ṣùgbọ́n tẹ́yẹ bá ní tó fẹ́ gbà lọ́dọ̀

mọ́ láìkẹ́ púpọ̀ kódà kìí dáyẹ̀ láàmù lọ́mọ èèyàn ọmọ yọ́nú látẹ́ ẹ̀bá máa bèèrè ìdẹ́ ẹ̀bá bèèrè àbẹ́bà tó wọ́n bá nígbẹ́lá máa ń bínú tí ẹ̀ nígbàtẹ́ ẹ̀bá tí wà láàrin bèèrè yóò bá kọ̀ rẹ̀ tẹ́ẹ̀bá máa bèèrè lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà jẹ́ máa bèèrè jẹ́ máa bèèrè jẹ́ máa kó bùkátà ẹ́ sọ́jọ́ ọlọ́run á bínú ọlọ́run bá máa wíwẹ́ ní bẹ́ẹ̀ jẹ́ ní kí ń ṣe ìgbéraga sọ́nà tó ní gbogbo ọpá pátá fòkọ̀rọ̀ ìlàlọ́ ẹni tó ní bùkátà síwájú ọlọ́wọ́ bá ní wá olùsílá jẹ́ à ń bùkátà kọ́lọ̀ bá lè kẹ́lákọ́rọ̀ wá lọ́rọ̀ bọ́yọ́ wà láàfíà ní bọ́yọ́ wà ní gígùn ní bọ́yọ́ wà ní tìkí ní bọ́yọ́ rọ̀ làákàyè nínú mẹ́wàá gbẹ̀yìn yìí òun ni orúkẹ wà tàbí Laylatul Qadr orí pàtàkì púpọ̀ débi pé ọlọ́wọ́ bá ní gájí tó yọ ipé A'udhu billahi minash تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي أتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر الله بارك الله Laylatul Qadri khayrun min alfi shahr nínú Suratul Qadr ọlọ́run bá ní òru abíyí ni Laylatul Qadr ọlọ́run khayrun min alfi shahr ọlọ́run bá ní olóore ọlọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ òru ẹyọ kan ṣoṣo tó ní ọlá ju ẹgbẹ̀rún oṣù lọ tí ọdún mẹ́tàlé ní àádọ́rùn-ún àti oṣù díẹ̀ tí ni ọ̀rán osu oṣù tó fi lé má àmọ́tàwà náà tàbá sírò oṣù méjìlá tí ṣe lè ọdún kan tàbá wọ́n oṣù méjìlá láti oṣù méjìlá wù láàrin ẹgbẹ̀rún àádọ́rùn-ún ọdún àti mẹ́ta ó lé ní oṣù díẹ̀ lọ ẹ ọjọ́ yìí bó ṣe kù tó irú àwọn tá a dó síwájú tí a dó síwájú yìí ọ̀nà wá tí púpọ̀ púpọ̀ sí ọjọ́ láwọn yìí ó sì ṣe ṣe ká má lórú ẹ̀ láyé àwọn bàbá bàbá wa tó wà ń àwọn tí ó bá ti gbérú ọjọ́ orí nínú wọn o ń kálukú mara rẹ̀ ibi tọ́jọ́ yìí pọ̀dé ibi tí ọjọ́ yìí ibi tọ́ pọ̀dé ẹ̀yẹ́ ní mẹ́lá ń fà ní àti ìlú ọjọ́ bá nẹ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ ìjì ẹ̀ sábà rí àyàfi àwọn tọ́lọ̀ọ̀bà ní gẹ́lábùn lẹ́mẹ̀kún púpọ̀ abẹ́lọ́ọ̀bà ní gẹ́lábùn gbogbo ẹnìkọ̀ọ̀kan wa lẹ́mẹ̀kún kọ́lọ́kọ́ wá fi àlàáfíà àrákùn gbogbo bẹ́ni wọ́n bá ti kò tó ọlọ́ọ̀bà ní gẹ́lábùn jẹ́ kí ayé kó síwà ọlọ́lá ìlà àìlọ́lọ́ọ̀ ọjọ́ yìí ọdún yìí ọdún tó pọ̀ ní ọlọ́run bá ní ogun tẹ́ yìí ó lóore jùlọ kéṣe pé ó lóore tó kéṣe pó sì dédé rẹ̀ ọlọ́ni mín ó lóore jùlọ ní khayrun min alfishaha ó lóore jùlọ lórí ọkà yìí nítorí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر iná àǹzànáwì lẹ́yìn àti nǹkan ọlọ́bà ń dájúlọ́jú àwọn ọmọ ọba iná àlẹ́hàntọ́ màlélé iná tọ́lọ̀ ọba àdìkẹ́lá ní gbéra rẹ̀ tó bí ọlọ́bà ń dájúlọ́jú àwọn ọmọ ọba àwọn sọ̀kalẹ̀ kí lásọ̀kalẹ̀ jẹba al-Qur'an

تعالوا تعالى يقوى الله بعد ليلة القدري خير من ألف شهر قال لي وبتاوي كل دور يجب أوسما في الآية مين أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة فيها يفرق كل أمر حكيم الله بل جاءوا على صور القرآن كان في ليلة مباركة نيور ولا البركة الله بل يلقوا نيور ولا البركة إذا نقول البركة ولزيادة الخير ونالي أوري وقلق أوري أوري لقوا ينسوا بيه ما تسكي كيري أوري تقوى نيور بيه bẹ́yẹn bá sàdúwà kékeré oore tọ́pọ̀ lórí bá mẹ́ bẹ́yẹn bá sọ ìbáàdà kékeré mẹ́ ẹ̀tọ́ tọ́pọ̀ lórí bá mẹ́ tó kọ́lọ̀wọ̀ bá ní kẹ́lá bá sí àgbáríkà sáwọn sẹ́fẹ́ ìbá sí lúurú kọ́lọ̀wọ̀ bá ní kẹ́lá kọ́kọ́ sí kò jẹ́ òun náà ló fi jẹ́ sí pé ìyàwó àìsàn ó yọ ẹ̀ta tàbí àdífù míì kí tó kàṣíyàwó Aisha Ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan Ànábì fẹ́ bọ́ta láti sọ òru Laylatul Qadr fọ́wà àdúgbà Ànábì sallallahu alaihi wasallam ọjọ́ tó jẹ́ gẹ̀rẹ̀ ọlọ́fẹ́ Ànábì Ànábì wọ́n fẹ́ wa ìdáre ní ti bọ́ta báyìí dé àrẹ́bí bá ń ta àwọn sọ̀hábà méjì tó ń

sí mẹ́wàá gbẹ̀yìn ìrìtẹ̀mìzúhá fìlàáṣìrì àfi ẹwà sí mẹ́wàá gbẹ̀yìn yẹwà ìṣàwájú kúrò ẹgbẹ́ anẹ́bì ní káwà sí ọjọ́ kọkànlélógún àti ọjọ́ kẹtàlélógún àtọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti ọjọ́ kẹtàlélọ́gbọ̀n àtọjọ́ kọkànlélọ́gbọ̀n 21 23 25 27 and 29 oṣù Ramadan arẹ́bìnrin ká máa wá ọjọ́ ní sáwọn ọjọ́ tàwí èyí wá túnmọ̀ sí pé àwọn ọjọ́ yòókù ká máa fi sùn èyí ò túnmọ̀ síbẹ̀ nítorí pé káàdìbà kò ní gbìyànjú lọ́lọ́wọ́ wà lẹ́gbẹ́lá bí mú ìgbàlú wá fàdá bí sọ́nà ọ̀sánà nítorí pé nítorí bá mọ ọjọ́ ní sẹ́gbọ́n kálùkù ágàmọ́ sọ ní tó bá kàtí ní jọ́ òun láti ìbádáwọ́ kéré jẹ́

náà ìbádàgbọ́ nínú àwọn ìbádà eletọwa tó wà nínú mẹ́wàá lati eléyìí tán láti pè wá sákíyèsí ẹ̀ òun náà ni alẹ́ẹ̀tíká alẹ́ẹ̀tíká bú ìbádàgbọ́ ìbádàtún mọ̀ṣùrúwà ìjọsìn kẹ́lé tọ́lọ̀ọ̀bà àdíkẹ́lá sí lópin fún àdúgbà Nabi sallallahu alaihi wasallam lati pọ̀ ní ìbádà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 والصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين وبعد إننا قد بينا في الخطبة الأولى بيانا مفصلا عن فضل العشر الأخير الذي كنا فيه وبينا وذكرنا الأدلة القرآنية والأدلة النبوية عن فضل هذه الأيام المباركة ثم ننتقل بالخطبة الثانية كما كنت سابقا وآنفا في بيان مشروعية الاعتكاف عباد الله الاعتكاف لغة هو لزوم الشيء وشرعا لزوم المسجد لزوم المسلم المميز مسجدا لطاعة الله عز وجل adúgbẹ́kún ọlọ́ọ̀bá alébíkì ọlọ́ọ̀bá orí ajẹjẹ sọ ọlọ́ọ̀bá kọ ọba nẹ́bí lẹ́ẹ̀kan sí lẹ́yìn tí a ti sí àlàyé fọ́síwẹ́wẹ́ nínú sútúbà alákọ̀ọ́kọ́ nípa àwọn ọlá tí ń bẹ fún mẹ́wàá gbẹ̀yìn Ramadan nítorí tí a kó àwọn ẹ̀rí wá nínú Al-Qur'an àti nínú súnnà tó ń sọ

òun náà ni lùzúmù ṣe kéyàn tẹ́ra mọ́nkan kéyàn dún ní mọ́nkan kéyàn takùsì kalọ́rùn ìdágbẹ̀ nínú ìtìkáàfù ní orílẹ̀ lọ́rọ̀báwá lùzúmù ṣe yìí tàbíún ní mọ́nkan àmẹ́ nínú ìtumọ̀ ṣàríà òun náà ni lùzúmù muslim al masjidan li ta'ati Allah azza wa òun náà ní kí mùsùlùmí tó ti dá ọ̀tún mọ́ yàtọ̀ sí òsì kó dún ní mọ́sálásí kó tapú sínú mọ́sálásí lẹ́ni tí bí ń tẹ̀lé tọ́lọ́ọba lẹ́ni tí bí ń ṣe lọ́ọba lẹ́ni tí ń tẹ̀lé ọlọ́ọba ọba sí ọgbẹ̀gbẹ̀ ọba bí ìdágbẹ̀rí rẹ̀ ti káàkiri mọ̀ ṣẹ̀rí àní kájọ́ ní mọ́sálásí ká mẹ́jáde kúrò nínú mọ́sálásí lẹ́ni tí jọ́sìn fún ọlọ́ọba ẹ̀dọ́gbẹ̀lẹ̀ ìtìkáfù yẹn ìbádàlọ́ kí ni ìdájọ́ ìtìkáfù ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríyà wọn ni pé huwa sunnatun wa qurbatun ila Allah ta'ala sunna annabi sallallahu alaihi wasallam ni ìjọsìn fún ọlọ́wọ́ bá sì ní ìsúnmọ́ ọlọ́wọ́ bá ní ọba tí ó ga nínú látù ẹ̀ e àti nínú àwọn ìròyìn ẹ̀ e. لقوله عز وجل نتوري الله بقصري أعوذ بالله من الشيطان الرجيم وعهد

للطائفين والعاكفين العاكفون عباد الله جمع العاكف ìdágbé ní àlàájìfú òun ni púpọ̀ àwọn tí wọ́n ṣe ẹ̀tìká ẹnìká tí máa ṣe ẹ̀tìká fún ẹ̀kùn ní àákìfú àwọn tọ́kọ̀ ní àákìfú ayà yíwa nínú Suratul Baqara ayà 125 nínú Suratul Baqara wa qawluhu ta'ala àti gbọ́nà ọlọ́run bá ní kílá tó sọ wípé láti kọ́bílá annàjáfilá ìlàláyà ti tààlìyà أن هذه الآية دليل على مشروعيته أي على مشروعية الاعتكاف حتى في الأمم السابقة آية تاكتي أولي دليل أريني ويبقى إذا الاعتكاف يطبع شريعه

أعوذ بالله من الشيطان الرجيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد الله بعد كده ولا تباشروهن الله بعد كده فهو لكم ما سيسير اعتكاف النوايا lẹ́yìn tó lọ́wọ́ àdíkíláti sọ fún wa ẹ̀rí nípa ìṣe ẹ̀jìkáàbù lófin fún wa ní ṣẹ̀ríà ọlọ́wọ́n fẹ́ fún wa lẹ́kọ̀ọ́ bá ti ṣe ẹ̀tíkà ọ̀rọ̀ ni wà látù bá ṣe rùhùn náà ọlọ́ ní àwọn ìyàwó yìí ẹmẹ́ ní ìbálò papọ̀ pẹ̀lú wọn wà á tún àyàkì fún ní fil masajid nígbàtẹ́ ẹ̀bá ti ẹ̀ẹ́tì káàkù fún náà fi masajidi nígbà tẹ́ bá ṣe ìtìkáfù lọ́wọ́ nínú mọ́sálásí nínú áyà yìí ọlọ́ọ̀bá ní kẹlẹ́ bẹ̀rẹ̀ lẹ́rí pé a máa ṣe ìtìká fil masajid fil masajid nínú àwọn mọ́sálásí ilẹ̀ pé insha Allah àpàdàmọ́ àlàyé ẹ̀wọ̀ ní ìfọ́síwẹ́wẹ́ ní ẹ̀rọ̀bọ́n wà ní kẹrẹsì ní káyé káyé bá wà ó wá látọ̀rọ̀ yọba Aisha ọdún náà ẹ̀ka أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ọwọ́ látọ̀lá yàwó Aisha hadith imam Bukhari gbàwá ní hadith 2020 2020 nínú Sahih Bukhari ó sì wà ní Sahih Muslim bákaná hadith 1172 yàwó Aisha radiyallahu anha wọ́n ní dájúdájú annabi sallallahu alaihi wasallam sí ọlọ́ọba kana ya'takifu al ní Ramadan a máa ṣe ìtìkáàfù ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan hatta tawaffahu Allah títí tọ́nà ọba ní gíláfi pín sọ́dọ̀ tọ́nà ọba ní gíláfi gba ẹ̀mí ẹ̀ sallallahu alaihi wasallam ilé ìtumọ̀ sí pé nǹkan kan ní tó nílẹ̀ tánàbí sallallahu alaihi wasallam وأجمع المسلمون على مسؤوليته إجماع دوا يبانو قبو مسلمين ولوكي يعتقاب في شيء أو بشريان إذا كنت irú ẹni báyìí ó yí ọkùn islam kú lọ́rùn ènìyàn fàkọ̀lì sọ́lá àríkọtàlì islam nínú ẹ̀nọ́tì irú ẹni bẹ́ẹ̀ ti kọrùkù islam kú lọ́rùn ènìyàn kọlọ̀rùn àríkẹ́lá kọmọ́ sí wọ́n báyìí wa annahu sunna ẹnu gbogbo àwọn musulmi sì kò wípé ilé ìbáyìí sunna ẹ̀tìkáàbò ti sọ̀rọ̀ ẹ̀yẹ lórí èyàn àti tó bá sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ fúnra rẹ̀ ọ̀nà ó ní ẹ̀rìgbà sọ́rọ̀ ẹ̀yẹ fúnra rẹ̀ kí ẹ̀ sì lérí kí ẹ̀ sì nọ́dúrù pé ọlọ́run tó bá ṣe ìkọba ìfún mi máa ṣe ẹ̀tìkáàbò fún ọ láàrin ogún ọjọ́ máa ṣe ẹ̀tìkáàbò fún ọ lọ́dún kan bọ́lọ̀ bá fi lè ṣe ọ̀rọ̀ mọ́ sí ẹ̀tìkáàbò ọlọ́dún kan tọ́sọ kó sí ẹ̀ èyí ò ní ṣe pẹ̀lú rọmọdọ́ kásìkáṣe nọ́dúrù kásìlérí bá mẹ́fẹ̀ẹ́ ẹ̀tìkáàbò ọlọ́run bá nítorí bá ń lè lórí kan lọ́wọ́ ọlọ́run pé kíyàn wá rú ọlọ́run bá pẹ́ pé tí ń bá fi nǹkan kẹ́ sí pàṣípààrọ̀ bọ́lọ́run ó yẹ ṣe kọ́lọ̀ mọ́kùnrin ní yìí nítorí so nọ́dúrù ó tọ́ ṣùgbọ́n máa kàrọ́ra tó ti pé ààrẹ kí yẹ ṣe tó pé innama yustakhraju bihi min al-bahir anẹ́bí ní ẹni tàà mọ́ fi ọdá tọba ti fún mi nínú òkú ọlé ìgbàmà àwọn alẹ́ríkún nítorí kí tọwọ́ rẹ̀ lẹ́rẹ̀ síkè kò lè bọ́ sí ni lọ́wọ́ torúkọ́ náà ti mọ̀ pé bí tọwọ́ rẹ̀ bá ti bọ́ òun lórí kẹgbà lọ́wọ́ ọlọ́wọ́ ìdí ìsáwọn jẹ̀má bàbá ń bẹ lọ́wọ́ ẹmẹ́jì a máa sì lérí púpọ̀ ẹmẹ́jì a máa sì lérí kò ní bá rí sí àléwọ̀ ni àmáàfẹ́ na ọ̀pẹ́ ìbá bá sì lérí pé òun fẹ́sẹ̀ ìtìkáàfù ọlọ́ọ̀bá bọ́nà wọ́n bá ti wá lé tí ó lè ní fún ó ti lọ́rọ̀ ẹ̀kó sí ìtìkáàfù yẹn ọ̀nà tó lè gbàdọ̀ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tí ìbá ti ṣe báyìí ìtìkáàfù ṣíṣe àsúnnà ní ilé ìtafẹ́ ìbádọ́lọ́ ẹjẹ́ kí ọ̀rọ̀ àgbà wá sákèsí kan bí a ní súnnà ní ilé ìlú ìdíkátàbò yìí tẹ́bá sọ pé súnnà táwọn olùmọ̀ nípa fíjì tẹ́bá sọ pé súnnà nìkan kò túnbẹ̀ sí pẹ̀lú hadithu ní àjíwá ń pa ìdájọ́ súnnà yọ pé à ẹ̀tọ́bá ti wà ní hadithu ní súnnà ẹ̀tọ́bá ti wà ní alkùnrin ní wájí kò sí onífíjì kan tó sọ bá oníláyé ìsàsìgbọ́ kéwù ni ìkẹ́lẹ̀ wọn náà kùránì kọjọ́ súnnà sí bí áyà lámọ́wà ìtọ́sọ̀rọ̀ nípa ìtìká fúwa tó jí bẹ́ẹ̀ súnnà lápẹ́ àlọ́jọ́ rẹ̀ áyà méjì láti múwáyì lórí ọ̀rọ̀ ìtìká ó túnmọ̀ sí pé àjẹ́sípé nǹkan máa ń wà nínú kùránì tí ó jẹ́ súnnà tí ò ní jẹ́ wájib ẹgẹ́ bá ṣe máa rí lọ́rù kùránì tí ó jẹ́ wájib bẹ́ẹ̀ nínú súnnà lẹ́bí inú lẹ́bí àáríkà tí ó jẹ́ súnnà tí ò ní jọ́ ọ̀rọ̀ now lẹ́yìn tí a sàlàyé ìdájọ́ ẹ̀tìká fún májẹ̀mú tó wà fún ẹ̀tìká ẹ̀tìká ọ̀pọ̀ ìbádà ni ìjọsìn fọ́mọ̀ ọba ní tó ń kíkò ní lálàáfíà àtàwọn mẹ́jẹ̀mú ta bẹ́kà àbí táwọn mẹ́jẹ̀mú ta bẹ́kà bá pé lára rẹ̀ alákọ̀ọ́kọ́ ayàkú nínú ẹ̀jẹ́kìfù musulman mọ̀mẹ́jìzan àfílà kọjẹ́ pẹ́ni tó mẹ́sẹ̀ ẹ̀tìká fún jẹ́ musulmi mọ̀mẹ́jìzan kọjẹ́ ni tó ma ọ̀tún yàtọ̀ tó sì kéèsì rẹ̀ kọ́ bàlágọ̀ àwọn ọmọ kéèkéèké tó ọba sí bàlágọ̀ àmọ́ tó ti ma ọ̀tún yàtọ̀ tó sì àwọn náà lè sí ẹ̀tìká fún tọ́lọ́wọ́ sí bàlọ́wọ́ ayàkú na musulman mọ̀mọ́jìzà àkílà kọjá mùsùlùmí tó mọ̀ tó yàtọ̀ sósì tó sì ní lágáyé tí ṣe wèrè wèrè ọgbọ̀rọ̀ sí ẹ̀tìkáfù fàláyẹ̀ sí ìlú ẹ̀tìkáfù mílẹ̀ káfù ẹ̀tìkáfù ọ̀lálàáfíà kí káfù ríṣe kò ní ládá lórí ẹ̀ wọ́lẹ̀ mẹ́jìnú wèrè oníṣẹ́ ẹ̀tìkáfù kò sí gẹ̀rẹ̀ tó mẹ́bí ṣe fàláyẹ̀ sí ìlú ẹ̀tìkáfù wọ́lẹ̀ sọ̀bí ọ̀rọ̀ ìrìnlùmọ́yìí wala sabiyyi ghayri mumayyiz bákaná ọmọ kékeré tí ò tí ìdá ọ̀tọ́ mọ́ yàtọ̀ sósì kò lè sọ ìtíká àbútọ́ bá ti mọ̀ sí ọ̀tọ̀ sí ẹ̀rọ amma al-bulughu wa dhukuriyatu fala yashtarṭun àmá ó dídára mẹ́rin bá bàlágọ̀ àbẹ́ ó dídára kí ìyẹn jọkùnrin kìí sí mẹ́jẹ̀mọ̀ ìtìkáàfù ìyẹn obìnrin lè ṣe ọkùnrin lè ṣe tí a ọkùnrin ní mẹ́ṣẹ̀ ìtìkáàfù sínú mẹ́jẹ̀mọ̀ bẹ́ à onígbàtí ẹ̀bá tó dé bàlágà kò jì kìí sí mẹ́jẹ̀mọ̀ kọ́sàkì mọ̀ tó yàtọ̀ tó sí nínú àwọn tó tún pàtàkì dá láti mú dání orílẹ̀-èdè àníyà kájà ní ẹ̀pá fẹ́sẹ̀ ẹ̀sìká bọ́lọ́ọ̀bá yẹ̀kọ̀ọ́lì sallallahu alaihi wasallam Ànábì sọ wípé innamal a'malu binniyat Ànábì ní gbogbo iṣẹ́ pátápátá yóò máa wà níbàmú sí àníyàn tàbá fi ṣe lọ́wọ́bà lè gbé gbàṣẹ́ ní lọ́wọ́bà ẹni tí ó fẹ́ sí ẹ̀sìká yóò ní àríyàn kó fẹ́ kóra dúró sínú mọ́sálásí qurbatan wa ta'abbudan lillahi azza wa jalla lẹ́ni tí bí ń súnmọ́ náà bá tí bí ń sí tí bí ń sọ́ tí bí ń jọ́ tẹ̀kọ́ náà bá wọ́n èé wá kó àníyàn rẹ̀ lọ́tọ̀ Allahumma inni nawaitu wọ́n yẹ́ dàníyàn rẹ̀ pé inni na wáyé tí wọ́n na àjẹ́gíbà kò sí tí ń jẹ́ báyẹ̀ àníyàtù mahalluha alqalbi ayé àníyàn inú ọkàn ní máa wà kéèsì lórí àwọn nítorí Ànábì ní kò sí iṣẹ́ kan tí yóò ṣe láyé kò sí iṣẹ́ kan tí yóò ṣe láyé àgbọ́jẹ́pá ní ẹ̀lọ́kọ̀ sáájú ẹ̀ kò rọrùn ní ẹ̀sì jẹ́ kọ́kọ́ mẹ́lá nìyàn kò rọrùn láyé nítorí àwọn sára tọ́nà ọba ìdíkẹ́lẹ́ bá lọ àpọ̀lọ́pọ̀ alọ́rùn ká máa ṣiṣẹ́ kan kọ́ máa jẹ́ sí kákọ̀ọ́kọ́ òun lọ́pẹ̀ látó ṣiṣẹ́ ìrìnlẹ́ ni a jẹ́ pé tó bá ìbọ́nà bá bá ṣe rú ẹ̀ a ní kàmẹ́ ni tó lè kò sí kankan tí yóò kọ́kọ́ sí yóò sí tí òun kọ́kọ́ òun ọkàn mọ́ ó dàbí yóò jìde nígbà wáyé yóò kọ́ òun ọkàn pé yóò rẹ̀ rẹ̀ inú ọkàn ló sùpọ̀ wá ìdá pè ní àníyàn ìtọ́ wá ìtọ́

hajji nìkan àti máa ń dà ní ẹjẹ́ ìlú ìyàmọ́ gbogbo iṣẹ́ yòókù àníyàn rẹ̀ ní tó bá ti wá sínú ọ̀gá wa síwájú ká tó ṣe ìtẹ́gbẹ̀ láàrin ẹ̀ṣẹ́ so kẹ́ni tó fẹ́ sí ẹ̀ṣẹ́ káàkó láàrin àìbáadẹ̀lọ́ bákan náà nítorí àsìkò wa àyàkúnlẹ̀ ẹ̀ṣẹ́ ni ọlọ́dún wa ń tún àyàkì kúnlẹ̀ fi masáàjì kí wọ́n ní ẹ̀mí fẹ́ àbíyá onílé sọ́lúwà kan tí wọ́n dáyàtọ̀ nínú ilé nígbà tí wọ́n kọ́ ní tán mọ́ yíò àyè sọ́lúwà àyè tí mo ti máa sàdúwà kalẹ̀ ilẹ̀ mo ti mẹ́sẹ̀ ẹ̀tìká èrègbè lè yán sí òkú sí ẹ̀tìká mọ́sálásí lè yẹn ti mọ́ ṣe nítorí gbọ́nà ọwọ́ bá tọ́jọ́ pé wà ń tún máa kìfú náà fi masáàjì àti nítorí sí ànẹ́bì sọ̀rọ̀mọ́sọ̀rọ̀ àìsù kálẹ̀ ẹ̀jẹ́kìfú fi masjid ilé tó ń bá ànẹ́bì sọ̀rọ̀mọ́sọ̀rọ̀ nígbàtọ́wà ilé ayé ọmọ ولم ينقل عنه أنه اعتكف في غيره آل يريد كتان بك اعتكاف لأي مدير المسلس ما جمال أن يكون المسجد الذي يعتكف فيه تقام فيه صلاة الجماعة kọjá pé mọ́sálásí ẹ̀yí lẹ́sẹ̀ ẹ̀jìká mọ́sálásí tí ń kí jẹmọ́ rí torí kí jẹmọ́ bá bọ́ mọ́ lọ́wọ́ tó rọrùn yẹn ní kíyàn kí jẹmọ́ lọ́kùnrin

لأن الاعتكاف في مسجد لا تقام فيه صلاة الجماعة يقتضي ترك الجماعة وهي واجبة عليه torí ká máa sí ẹ̀tìkáàfù ní masáyí tí wọ́n tí máa kí jẹma yóò máa túnmà sí pé yẹn fẹ́ pa ọ̀rán yẹn fẹ́ pa jẹma tì ní ẹ̀yẹn fẹ́ gbé jẹma jù sílẹ̀ nìyẹn tó ìjẹ́ pé jẹ máa jọ́rọ̀ ẹ̀ríwá lórí ẹ̀dàkùnkùn wà lẹ́yìn tí ń ṣe kọlúwà bóòlù òun sì wá ṣe báyìí nígbàtí rẹ̀ ti káàbù gẹ̀ẹ́sẹ́ tàléyàn ọ̀gbọ̀dọ̀ sí àfikọ́sájọ́bá tí ń kí jẹ máa ẹwà wọ́yẹ̀ tó ní ó ti pé ọdún lónìí ní kò ti rí sẹ́mà gbẹ̀yìn ẹwà tí ilé rẹ̀ pé mo ní ti kí jẹ máa sí ẹ̀ tẹ́tì báyìí ọlọ́ọ̀bó sàánà wa eléyìí ò sínú ìbáadà àwọn ẹni rí àdẹ́bí ò sí kò sí kọlúwà rí láyé àwọn kárí ẹ tí bá dájú àwọn ṣe kọlùwà nínú lọ́rùn ìṣẹ̀rọ aládàbí ṣe kọlùwà mẹ́ ẹlẹ́ẹ̀kejì ní pé wọ́n tí ìgbè tí olóṣìṣẹ́ gbà yẹn gbogbo dára ìbá ti ṣe síwájú síwájú kọjú pé tí olóṣìṣẹ́ kìí sí ìsìláàmù ìta àjẹ́rá ànẹ́bì lẹ́yìn tó tó jùsẹ́ náà ń pè ní islam àìbẹ̀kọ́lù so bàbá kọlá ìsìtìláàlù ajẹ́ pé láwọn bákan náà tó jẹ́ pé mọ́sáàtí tẹ́ tí ń kí júmọ́ ẹni tó bá jẹ́ sí àsìkò júmọ́ àwọn bá wà ní bàtà lọ́pẹ́sẹ̀ ìtìká torí pé yẹn lè sí ìtìká ó kéré jù ọjọ́ kan kèsí pé dandan ní kọjọ́jọ́ mẹ́wẹ̀wàá èyẹ́ sì lè sí lọ́jọ́ méjì àbọ́jọ́ mẹ́ta èyẹ́ sì lè sí lọ́jọ́ mẹ́wàá tó bá jẹ́ gbáǹkò tí yẹn fẹ́ ṣe àìtìkáàkù yìí júmà ò ní báyẹ̀ ń bẹ̀ jẹ́jẹ́rẹ́ kó sí ní mọ́lájú tí kí júmà láì sí ní mọ́lájú tí kí jẹ̀mọ́ àmọ́ tó tó ní agbára tó mú jáde kú mẹ́. in tó bá wá jẹ́ sí pé èyí tó bá yẹ pé sàlátù júmà ní ó mú jẹ́ tó wúwọ̀ fún ó ṣe wá lọ sí mọ́sájẹ́ kí júmà nígbà tó wà ní ẹ̀mọ́sàn ní kíyàmọ́ sí mẹ́ bọ́n sì gbọ́ láyé ní mọ́sálásí kan àìmọye mọ́sálásí ọlọ́run ti kẹ́ mùsùlùmí nìsí mọ́sálásí ti pọ̀ rẹpẹtẹ tí ó sì gbà wọ́n lálejò láti wá sí gẹ́ni láti rẹ̀ títà inú náà mọ́lá tó sì gbà lálejò ní mọ́sálásí tàwà yìí náà wà sáàwàlálá alhamdulillah kí a fi dúó báyìí nítorí pé àwọn ọjọ́ ti lọ́gá a sì fẹ́ dára alágara àsìkò ẹgbẹ́ pé àmà ó sì dábà lójú wípé àwọn tí wọ́n jẹ́ elétò mọ́sálásí ẹlẹ́pọ̀ púpọ̀ ni wọ́n ẹgbẹ́ pé wọ́n ní gbogbo èyí báyìí wọ́n mọ̀ sàrẹ̀ fún wa àti pé ọ̀pọ̀lọpọ̀ wa tó náà tí a tí aláǹfààní àti ọgbọ́n sútúbà yìí ẹlẹ́kọ́ ni wá ọ̀pọ̀lọpọ̀ wa ẹni tí ó ní àpolítẹ̀sì ni wá àti sábà máa ń kọ́ dáadáa nínú àwọn wá sí táwọn àfá ń ṣe fún àwọn àfá tán pẹ̀lú sójú ọ̀nà ọlọ́wọ́ bá so àwọn mẹ́jẹ̀mú tó mẹ́fọ́ ìtìká kágbìyànjú kí a di ilé ìbáyìí mú bákan náà ẹni ìtìkáàbù nítorí pé ẹ̀tí máa ṣe ìtìkáàbù àwọn wọn lè ni wọ́n súnmọ́ láti rí òru láìláṣọ́ pọ̀lú ìjọ tó wà nílọ nígbó wọn tó wà lé orísìí àwọn bùkátà lórí mú ọ tó fi sùn lọ àmẹ́rin tó sì torí tó wá sí mọ́sálásí ìṣẹ̀gbẹ́ kan ní ẹ̀bábá lọ jà ní kọjúmá tó bá ti wà ní mọ́sálásí yọ́ máa rántí pé à ìdímọ̀ jésù orúmọ wá sùn níbàyí fáyé kó orúmọ fẹ́ sùn ní ọyẹ́kẹ́ wà lé ní àbí ó kálukú ọlọ́lọ́mọ ìbùsùn tàbí tí ó lébó ti lówó lórí tó tàwákù ní kàbọ̀wá sọ ìrọ́gì báyìí tí a mọ̀ wípé bẹ́yàn bá tó wá ní mẹ́sàn-án tó wájẹ́ pé oòrùn ní sùn bí ìgbà gbogbo àwọn ọmọ tó sì torí ẹ̀jáde kú ilé tọ́lọ̀bà lè gẹ́gbọ́dá ń kó sàrùwá ìjọba àwọn tó wà ní ẹ̀tìká fi wọ́n wá

ọjọ́ àwọn bukata tàbí ìrìnà kan orí lọ́nà náà bá ní àbílẹ̀ tàbí kí a burú jàrù ní àbẹ́nà ọba ìjọra eléyìí ìjọba jẹ́ mẹ́ tọ́lọ̀ bá lẹ́gbẹ́ kọmọ́ sàbáwà kọ ولا دينا الا شفيته ولا مسافرا إلا رددته ولا ساهرا إلا هديت وإن لم ترد له الهداية فأهلكه يا رب العالمين ولا مسحورا إلا فقدت عنه سحرا ولا ظالما إلا رددته برحمتك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء السنة برحمتك يا أرحم الراحمين اللهم أعد كلمة التوحيد اللهم اعز كلمة التوحيد برحمتك يا أرحم الراحمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصرهم اللهم انصرهم ولا تنصر عليهم اللهم كن معهم ولا تكن ولا تكن عليهم اللهم اهزم الكفر اللهم زلزل زلزل زلزل آه، الأرض بهم برحمتك يا أرحم الراحمين اللهم مزقهم كل ممزق اللهم إنا نجعلك في نحورهم اللهم إنا نجعلك في نحورهم برحمتك يا أرحم الراحمين أقيموا الصلاة يرحمكم الله